Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò mìíràn tí Ọlọ́run fi ààyè gbà wá, eh, tó fi gbà wá níbi gbogbo tí a wà láti lè jẹ́ alààyè ọkàn lónìí. Àdúpẹ́ bákan náà fún ilé ìránṣẹ́ tí ọ̀rọ̀ ìyè, èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ eh, ti Life World, èyí tó jẹ́ ẹ̀ka gbòǹgbò, eh, èyí tó rọ̀ mọ́ iṣẹ́ ìránṣẹ́ ti BMA Nigeria Mission. A fẹ́ gbé Ọlọ́run ga lórí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa ní gbogbo ọ̀sẹ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Lónìí yìí, a máa kíyèsí ìbéèrè wípé nígbà wo ni ìbẹ̀rù? Ìgbà wo gan ló dára? Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń rò pé ohun tí ìbẹ̀rù yìí, ọ̀rọ̀ tá ń pè ní ìbẹ̀rù yẹn, pé bóyá ó máa ń, ó jẹ́ èyí tó jẹ́ pé kò bójú, kò dára. pé gbogbo ìbẹ̀rù ni kò dára. A ó máa kíyèsí lónìí bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ láti inú ọ̀rọ̀ Ọlọ́run um mo fẹ́ kí a lọ sínú ká tó lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Ọlọ́run ipá àtàgbàrà àjíǹde àti bàbá ayérayé a gbé gba ọpẹ́ wa. Ẹ̀yin ni Ọlọ́run ọ̀rọ̀. Ǹjẹ́ bá ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín, a fẹ́ kó fi òye ọ̀rọ̀ yín fi yé wa àti pàápàá bí a ṣe lè máa kọ́ ẹ̀kọ́ lórí ohun tí à ń pè ní ìbẹ̀rù yìí ní ọ̀nà ìbéèrè wípé ǹjẹ́ ó ti ẹ̀ dára àbí kò dára. Ọlọ́run a ṣì wá níyè. Gbogbo ohun tó sì jẹ́ ìbẹ̀rù ayé wa kẹ gbé mì. Kẹ́ sì kọ́ wa ní ìbẹ̀rù yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ké hallelujah. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sínú orin Dáfídì, orin Dáfídì orí kejì, orin Dáfídì orí kejì, a máa wo ẹsẹ̀ ìkọkànlá, orin Dáfídì orí kejì, a máa wo ẹsẹ̀ ìkọkànlá. Bíbélì wípé ó ní ẹ fi ìbẹ̀rù sin Olúwa, ẹ sì máa yọ̀ tí ẹ̀yin tí ìwárìrì. Ẹ ké hallelujah um tí Dáfídì tó ń sọ bẹ́ẹ̀ ni ẹ fi ìbẹ̀rù sin Olúwa. Ó ní ẹ sì máa yọ̀ ti ẹ̀yin ti ìwárìrì. Um kí ni nǹkan tí ó ń sọ níbí báyìí? Kí ni nǹkan tí òye wo ló yé Dáfídì tó fi ń sọ ọ̀rọ̀ tó ń sọ yìí? Òun náà ni wípé ó rí Ọlọ́run gẹ́gẹ́ bí Ọlọ́run tó tóbi lọ́pọ̀lọ́pọ̀. Ó rí Ọlọ́run tó yẹ gẹ́gẹ́ bí Ọlọ́run tó pé púpọ̀ ní ipá ó rí Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé ó ní òun ló di agbára ìyè àti ti ikú lọ́wọ́. Ó rí Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé a gbọdọ̀ fi ọ̀wọ̀ ọ̀wọ̀ Ọlọ́run, a gbọdọ̀ fi ọ̀wọ̀ fún Ọlọ́run. Eléyìí ló jẹ́ kí ìbẹ̀rù kó jẹ́ èyí tó dára. Ìbẹ̀rù eléyìí tí à ń fi, ta fi, ta bá fi lè fi tán, ta bá ń fi bu ọlá àbí fi ọ̀wọ̀ fún ènìyàn, tá ò wí pé bóyá torí pé ó máa pa wá àbí torí pé ó máa bẹ́ wa lórí ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run yẹn tóbi àti láti inú títóbi àti inú iṣẹ́ ńlá wọn láti inú ìyanu wọn láti inú ògo wọn tá a rí tá a wá fi ń súnmọ́ wọn tá a fi ń bá wọn rìnrìn àjò ìyẹn ni à ń pè ní ìbẹ̀rù eléyìí òun ni ó máa lè ràn wá lọ́wọ́ láti lè láti lè láti lè ní ojú ìwòye tó dára nípa Ọlọ́run bí Ọlọ́run ṣe ń bá wa rìnrìn àjò bá a ṣe ń ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run yẹn ẹ ó tẹ̀síwájú a sì lè ní ìbẹ̀rù yìí nínú gbogbo àwọn iṣẹ́ wa pẹ̀lú Ọlọ́run nípa iṣẹ́ ìsìn wa pẹ̀lú Ọlọ́run ó ní ẹ fi ìbẹ̀rù ó lè fi sin Olúwa mo lè fi ìbẹ̀rù fi tẹ̀lé Ọlọ́run fi sìn fi kọrin fi yìn fi gbàdúrà ìbẹ̀rù Ọlọ́run ni Bíbélì sì wí ó ní ìbẹ̀rù Ọlọ́run òun ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ó túmọ̀ sí pé téèyàn bá máa ní ìbẹ̀rù ó túmọ̀ sí pé ẹni mọ ọgbọ́n ni ó mọ ẹni tí Ọlọ́run jẹ́ ó sì ń fi Ọlọ́run sí ipò tí Ọlọ́run ní àbí tí ó gbọ́dọ̀ ní nínú irú ayé bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nígbà tí a ó máa tún máa wo nǹkan tí Paul Àpọ́sítélì sọ nínú ìwé Kọ́ríńtì kejì, Kọ́ríńtì kejì orí keje. A ó máa kíyèsi ẹsẹ̀ kìíní. Bíbélì wípé ó ní nítorí náà ẹ̀yin àyànfẹ́ bí a ti ní ìlérí wọ̀nyí, ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí kí a sì máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Èké hallelujah. Ẹ rí i wípé àwọn ìlérí ni Paul ń sọ nípa ìwọ̀n yìí. Tí a bá rí Ọlọ́run, ṣá yẹ fún ìlérí, ṣá yẹ fún Ọlọ́run láti gbé inú wa, ṣá yẹ fún Ọlọ́run láti bá wa tò pọ̀. Ẹ rí, Bíbélì sọ ká tó dé ẹsẹ̀, ká tó dé orí keje ẹsẹ̀ kìíní yẹn, tí bá wo orí kẹfà, ìwé Kọ́ríńtì yẹn, orí kẹfà ìwé Kọ́ríńtì yẹn láti ẹsẹ̀ kẹrìnlá ẹ ti máa rí pé Ọlọ́run jẹ́ ká mọ̀ pé àwa ni tẹ́ḿpìlì òun Ọlọ́run tí a sì gbọdọ̀ yà sọ́tọ̀ tí a sì gbọdọ̀ rí pé Ọlọ́run ó ní òun á jẹ́ bàbá fún wa òun á máa bá wa gbé òun yóò máa rìn láàrin wa òun ti yà wá sọ́tọ̀ gbogbo àwọn ìlérí wọ̀nyẹn nìyẹn ó fi ẹ̀mí mọ́ sínú wa wọ́n làwọn àwọn máa jẹ́ bàbá fún wa àwa yóò sì jẹ́ ọmọ fún wọn ìlérí lélẹ́ yìí tí a sì gbọdọ̀ a gbọdọ̀ máa yọ̀ nínú ìlérí yìí ká sì máa ká sì máa fi bẹ̀rù láti inú ìlérí yẹn ká máa fi ìwárìrì wípé ìfẹ́ ló tó bí eléyìí láti inú ìyanu pé ṣáà pé ṣe ìfẹ́ ló tó bí eléyìí ìyẹn ni ká máa fi ṣe kíni o ká máa fi wẹ gbogbo ẹ̀gbin ara àti ti ẹ̀mí ká máa fi máa wẹ̀ wọ́n mọ́ ká máa sì lè máa sọ ìwà mímọ́ di pípé láti inú ìbẹ̀rù olúwa tá a bá mọ̀ pé tá a bá rí bí ìfẹ́ Ọlọ́run ṣe tóbi tó sí wa tá a bá rí àwọn ìlérí dáradára wọ̀nyí tá a bá ń kíyèsí wọn tá a sì rántí wọn ní gbogbo ìgbà eléyìí la máa lè máa láti máa máa ràn wá lọ́wọ́ láti máa sá fún ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ náà yóò sì máa sá fún wa nípa, nípa gbígbójú wa sókè sí Ọlọ́run àti pẹ̀lú àdúrà àti láti, láti máa rìnrìn àjò láti inú ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ nínú ìbáṣepọ̀ yìí. Ẹ̀kẹ hallelujah. Èmi, ìwọ tí ò ń gbọ́ mi, ìwọ tí ibikíbi tó lè máa wà, tí o bá ń ṣe ohunkóhun tí o, tí o kò bá rántí bí ìfẹ́ Ọlọ́run ṣe pọ̀ tó lórí ayé ẹ wípé Jésù Kristi ò kú fún wa, wípé a ò yẹ fún ikú yìí, pé a ò yẹ fún ìbùkún, wípé a ò yẹ fún ọlá, wípé a ò yẹ fún gbogbo àwọn oríṣiríṣi àánú tá à ń rí gbà, àánú ààbò ni, àánú ìpèsè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo nǹkan wọ̀nyí ló ń fi ìfẹ́ Ọlọ́run ló fi ń hàn fún wa. Ìyẹn ní gbogbogbò tá bá ní ká wò ní gbalasa. Ẹ rí i pé ìfẹ́ Ọlọ́run ó tóbi púpọ̀ lórí ayé wa àti pàápàá wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ẹni tó ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà ẹ̀. A lè sin Ọlọ́run yẹn láti inú ìfẹ́ ńlá. A lè sìn pẹ̀lú, pẹ̀lú ìbọ̀wọ̀ ńlá. Ká mọ̀ pé ohun tá a jẹ́ ẹbí ọlọ́run tá a wọ̀ ẹ rí i pé kì í ṣe nípa agbára wa kì í ṣe nípa iṣẹ́ wa kì í ṣe nípa mímọ̀ ọ́n ṣe wa àbí ohunkóhun tá a lè rú pa lè ṣe tó tó lè jẹ́ pàtàkì ṣùgbọ́n torí pé ìfẹ́ ọlọ́run òun ló pọ̀ tó bẹ́ẹ̀ la fi sọ wá di ọmọ ọlọ́run ẹ̀jẹ̀ yẹn ó jẹ́ ẹ̀jẹ̀ iyebíye èyí tá a fẹ́ ra wá padà tá a sì fi sọ wá di ọmọ ọlọ́run gbogbo eléyìí la gbọ́dọ̀ máa rò pọ̀ wípé a ò yẹ fún ìfẹ́ ńlá yìí wípé a ò yẹ fún irú àwọn ìlérí ńlá yìí èyí yẹ pé ọlọ́run lè pèsè sílẹ̀ fún wa èyí tí à ń jọ láì èyí tó sọ wá pọ̀ pẹ̀lú Ọlọ́run. Tá bá rántí gbogbo nǹkan yìí, á jẹ́ ká lè máa fi ìwárìrì àti ìbẹ̀rù fi gba àdúrà, fi sin Ọlọ́run, fi ṣe ohun gbogbo tí fi náwó sí ilé Ọlọ́run àbí fi mú Ọlọ́run tẹ̀síwájú ní ọ̀nà kan àbí lọ́nà mìíràn àbí láti lè ṣe iṣẹ́ tó Olúwa gbé lé wa lọ́wọ́ pàápàá láti lè ṣe bóyá ó ní ká máa kọ́ àwọn ìwé ni, bóyá ó ní ká máa kọ́ àwọn ọ̀dọ́ ní ẹ̀kọ́ Ọlọ́run ni, bóyá ó ní ká máa kọ́ àwọn, àwọn, àwọn, ẹ́, àwọn ọmọ Sunday school bí àwọn àgbàlagbà ni àbí lóríṣiríṣi, àbí ó ní ká máa kọ́ àwọn obìnrin ni àbí lóríṣiríṣi ọ̀nà tí ẹ pé Ọlọ́run bá ti ẹ̀ gbé iṣẹ́ lé wa lọ́wọ́. A, eléyìí ló máa le ràn wá lọ́wọ́ láti lè máa ṣe iṣẹ́ yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé wọ́n dára jù wá lọ, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sàn òun ló fi pè wá, òun ló fi sọ wá di ọmọ, òun wa, ló fi sọ wá di ajogún àti àjùmọ̀jogún ògo. Eléyìí ó gbọ́dọ̀ máa jẹ́, ó gbọ́dọ̀ máa pè fún ìbẹ̀rù nínú ọkàn wọn, ó gbọ́dọ̀ máa pè fún ìbọ̀wọ̀ ńlá fún orúkọ Ọlọ́run, ó gbọ́dọ̀ máa pè fún ìbọ̀wọ̀ ńlá fún gbogbo àṣẹ Ọlọ́run, ó gbọ́dọ̀ máa pè fún ìbọ̀wọ̀ ńlá lórí gbogbo ìbùkún èyí tí a ti rí gbà. Ẹ̀, ibi tí a máa parí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí sí, òun, òun ni eléyìí. A ti kíyèsi lónìí wípé ìbẹ̀rù yìí ó jẹ́ èyí tó dára nígbà tí ẹ pé a bá ń fi ọlá àti ọ̀wọ̀ fún orúkọ Olúwa. Nígbà tí a bá ń fi ọlá àti ọ̀wọ̀ fún iṣẹ́ Olúwa, nígbà tí a bá ń fi ọlá àti ọ̀wọ̀, ah, ta fi, ta bá ń fi gbé ìgbé ayé fún ìgbé ayé wa, fún fún ìṣògo àti fún orúkọ, fún ọlá Ọlọ́run, eh, níbi gbogbo tí a bá wà tí ayé lè máa rí ẹwà Ọlọ́run láyé wa, tí wọ́n lè máa rí ìbẹ̀rù Ọlọ́run láyé wa. Eléyìí la máa jẹ́ kí orúkọ Ọlọ́run kó máa di àyìn lógo nínú ayé wa. Àwọn nǹkan wọ̀nyí òun ni a ti kíyèsi lónìí. Mo sì gbàgbọ́ wípé ìwọ tí ò ń gbọ́ mi yẹn ó ṣe gẹ́gẹ́ bí a ti ṣe inú gẹ́gẹ́ bí a ṣe rán wa létí yìí pé wàá máa gbìyànjú láti máa tẹ̀síwájú láti máa fi ìbẹ̀rù, ìwà, ìwárìrì fi sin Ọlọ́run. Kì í ṣe bí ẹrú ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ láti inú ìfẹ́ ohun tí a ò lérò tá ò sì pàdé jẹ tí Ọlọ́run fa àánú tó mú wa fi jẹ tó fi àánú fi ra wa padà sọ wá di ọmọ pẹ̀lú Ọlọ́run tá sì jẹ́ ajogún àti àjùmọ̀jogún ògo pẹ̀lú Jésù Kristi. Ẹ̀m, àánú la rí gbà, dúpẹ́ lórúkọ Jésù, àánú yìí kò ní fi wá sílẹ̀. Àìbẹ̀rù dára, a gbọdọ̀ bẹ̀rù àwọn òbí wa bákan náà, a gbọdọ̀ bẹ̀rù àwọn olùkọ́ wa bákan náà torí pé iṣẹ́ rere lọ́rùn nìkan wá ṣe inú ayé wa. A gbọdọ̀ lè bẹ̀rù àwọn tó jẹ́ aláṣẹ lórí ayé wa. Ọkọ gbọdọ̀ bẹ̀rù ìyàwó, ìyàwó pàápàá gbọdọ̀ bẹ̀rù ọkọ, àwọn ọmọ gbọdọ̀ bẹ̀rù àwọn òbí wọn. Ẹ̀, bẹ́ẹ̀ ni àwọn ayálégbé a jọ ní ìbẹ̀rù ara àwọn ọ̀rẹ́ pàápàá ọ̀rẹ́ sí Gẹ́gẹ́ ní, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a gbọdọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run lókan àyà wa. A gbọdọ̀ ní ìbẹ̀rù ara wa bákan náà. Ẹ̀ ta bá lè ní ìbẹ̀rù yìí, a ní ìtìjú, a ò ní fẹ́ kọlu àwọn ènìyàn. Àwọn ìbẹ̀rù wọ̀nyí ó jẹ́ ìbẹ̀rù tó dára lórúkọ Jésù Kristi. Ẹ̀mí ìbẹ̀rù ẹ Ọlọ́run á fi sí wa lọ́kàn. A dúpẹ́ torí pé ti ṣe Ọlọ́run ògo ní forúkọ yín. Ní ọjọ́ mẹ́jọ lórúkọ Jésù Kristi a tún máa pàdé. Tí o ní ẹ̀bẹ̀ àdúrà àbí o ìbéèrè o lè sórí ago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a tún máa pàdé mo gbàdúrà ayọ̀ la fi pàdé òun alẹ́ kò di ìṣẹ́gun fún ibikíbi tó bá wà gbogbo gbẹ́kẹ̀lé ẹ̀ àbí ìrètí ẹ̀ káàánú kó fàánú mú ṣẹ ọlọ́run kó fàánú mú ṣẹ kó máa yin ọlọ́run ní orúkọ Jésù Kristi olúwa wa àmín Jésù lolúwa ó dàbọ̀.